الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة يا رب لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولا لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولا فأعن واصرف عني الجهل يا ذا المنة يا رب يا ذا المنة يا رب أن تدخلني رب الجنة هذا أقوى أقصى ما أتمنى أن تدخلني رب الجنة هذا أقصى ما أتمنى وتهبني الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة يا رب الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على سيد الأنان نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكرا وقاب سورة الحياة السعيدة سميرة إليتي وينك لس SBS 1896.9 ní ẹsẹ̀ tí ó yẹ nílò ń bí pẹ̀lú mi nílé agodo Sheikh Abdurrafi Aminullah ẹbá sáàmù sáwọn rárí السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وعلى شيخ وانا من أتبوين شيخ níbi tí a fẹ́ kí ẹ bá wa yà sílẹ̀ nì ní àná ọ̀rọ̀ nípa àwẹ̀ aláàárẹ̀ òun ni ọ̀rọ̀ wáyé lórí sí gbogbo àárẹ̀ tó lè mọ́ mú yẹn gbà àwẹ̀ àbó lójú àárẹ̀ jẹ́ àárẹ̀ kan bẹ tẹ́jọ́ yẹn bá gbà tí ó fi gbà wẹ̀ tí yóò gbà ládá àbí yóò tún ṣe lóhun ìwọ ni àlàyé wá lórí ìlànà kódà ọ̀rọ̀ tó wá nípa ẹni tí ń fi háìdọ̀ àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n mọ̀ àwọn òpin lè ní níta afẹ́kẹ́ bá gbéyẹ̀wò òun ni bóò ni ìran aláàárẹ̀ torí nǹkan yìí náà àríkí nǹkan tó pàtàkì púpọ̀ ni tí tó bá ti rẹ̀ yàn tí èèyàn lè má kí wọn àbí ó ní ọ̀nà tí ẹmu tí aláàrẹ máa ń gbà kí wọn àbí báwo ni àwọn nǹkan yìí ni a fẹ́ kí ẹ bá wa yanjú. bismillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala

lásìkò tó bá ti di kọjá báyìí kàláṣẹ tó ti àárín kò kí òun wọn dànù òdìdá hmm. ó ti di iṣẹ́ ìrìnà ti lọ ah, àwọn ọ̀rẹ́ yàn hmm. kọ́dà ní títí ẹlòmíì léde ìjọba eh, rẹ̀ bóyá ààrẹ ti máa ṣe díẹ̀ wọn ni dáhùn hmm. tó wá jòkó tí ó ní ah, àrẹ́jì sáà ti kírun àbí tẹ́sà ẹsẹ̀ ti àsìkò oníṣẹ́ kírun ah, ẹ̀rọ pé kùnrin ìní kù ní fún àmàtí ní gbárùgbò gbẹ̀ ní sànpadà ìyẹn kù <laughs> yóò ṣe rò pé bí a ti ní fún kírun àbẹ́ ti mọ̀ kẹ̀sí fún fẹ́ kú ni Mm-hmm. kò sígbà tí wọ́n bá kọ́dọ̀rọ̀ kò tásìkò tí àlọ́ bá kọ́dọ̀rọ̀ pé yóò kú bájú tó ló mm. kú mm. ṣùgbọ́n ìyẹn wá tí ò kú èrè tí ò kú àsìkò tó àsìkò ètò mm. àní ìyẹn ọ̀rọ̀ sáàlì ń ṣe ìgbọ̀rọ̀ mẹ́kẹ̀wọ̀n ni ẹgbọ́nọ̀bọ̀ lọ́sọ̀ hánà tó ṣẹlẹ̀ lọ́rọ̀ yẹn fún wa ó sì kò fi àyà sílẹ̀ sí ọ̀n gbogbo kò nílẹ̀ báyìí lè wà láyé tí ẹ bá tí lákàyè bá fi lè wà pẹ̀lú ni ìyẹn láàfíà ni àbí ọba arẹ́yàn òun náà pẹ̀lú àwọn ìyẹn àwọn ìyàwó kọ̀ọ̀kan tó wà ní gbẹ́yìn máa ń ṣe àìdọ́ àbí ṣe nífàṣà àbí kẹ́lẹ́ kan náà pé kò lè sọ lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn ni àbí yẹn kẹ́rin àjò ni lórí àníbí yóò ṣe kí ni ṣùgbọ́n ìsìlámù bùnyà ọlọ́run bùnyà pé kí ni wọ́n kì í lókè o. bọ̀ ọlọ́run bọ̀bọ̀ sọ hánú wọ́tí alátọ́wá ti gba àwọn nǹkan yìí ní òfin fún wa ó ṣe àwọn Islam nínú ìjẹ̀kùn tí ń bẹ Islam òun ni pé ẹni tí ó bá rẹ̀ kò òun náà ló ṣe kí láti hmm. kí pẹ̀lú ọ̀dà tó bá rọ̀ lọ́rọ̀ ni ẹni tí a tó sábà gbé kalẹ̀ pé fúláàsì gbogbo bá ṣe òkú lè rí báyìí lọ́fà gbọ̀rọ̀ kí ni àyẹ̀wò àgbò sọ́kún ní ọ̀dà ṣe o wọ́n tọ́lá tó bá ṣe ó jẹ́ pé kì í gbé nǹkan akẹ́kọ̀ọ́ wa lọ́rùn fi á ṣe àyàfi nǹkan tó bá rí pa lágbára ẹ̀ báyìí hmm. tí ìbá ti wá ní àní ìtẹ́jìlẹ́gbó hmm. ni gbogbo tí ìbá ti tó bá rẹ̀ aláàárẹ̀ náà pé tó láti ní kó kí ọ̀rọ̀ àárẹ̀ tí sẹ̀mọ́ àárẹ̀ náà ní oríṣiríṣi ni máa jẹ́ hmm. àwọn àárẹ̀ ìrìnàjò ẹ̀kẹ́ bí a kò sí lágbàá débi pé kọ́lá kọ́ bá kọ́ mọ́ kí jàmáà kí jàmáà hmm. sì lábàá pé kọ́ má dúró yóò dúró náà ni hmm. kí wọn kí máa kọ́sá bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi láti wá máa fi àwọn ọ̀ràn yẹn ọlọ́run ọba àbófin ọlọ́run ọba a sallallahu alaihi wa sallam ẹwúrú kọ́rẹ́yà hmm. àdíkẹ́ mẹ́lẹ̀ dóyìnà hmm. ọ̀sẹ̀ sáà níbi sallallahu sallam sáà níbi olùdàgbé tí wọn ní àwọn ìṣẹ̀tọ́ sílẹ̀ sí hmm. tí ìṣẹ̀ kama bẹ́ẹ̀ sẹ̀ sáà apá kan náà sọ̀hábà bàkọ́ mú ti sọ̀hábì àní sọ̀hábì yìí jẹ́rìí ìṣẹ̀tọ́ sílẹ̀ sí ìyẹn Imran ibn Husayn radiyallahu ta'ala anhu tí wọ́n ní àìsàn kan mú àwọn bawasir òní àìsàn yẹn màtó á mú عمران بن حصين رضي الله عنه وعلى بر اللي النبي صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم كانت بي بواسير أي بواسير يمني بول مع ما كيف أصلي النبي صلى الله عليه وسلم صلي قائما فإن لم تستطع فقائلا فإن لم تستطع فهذا الجن النبي صلى الله عليه وسلم àwọn ọ̀nà ìgbà نجاتي fún bí agbára bá كيرو فون دي kirun wà níbi dúró àjẹ́sẹ̀ ìpìlẹ̀gẹ́gẹ́ náà ní bí àjẹ́sẹ̀ yẹn náà ṣe sọ́lù kọ ìmà tó kílẹ̀ ṣe dúró ní o hmm. àjẹ́sẹ̀ ìpìlẹ̀ tó yàn fẹ́ kírun wọn bẹ́ẹ̀ kírun kírun lórí ìdúró hmm. ẹgbẹ́ ìjọba tó bá ń jẹ́ nípa pé ìdúró kírun ní apàgbẹ́jẹ́ ìwọ̀n ọ̀rá yà wọ́n hmm. kún ọ̀rẹ́jẹ́ náà àwọn àrùkánù ọ̀sọ̀dá ẹni tó bá lágbára àti dúró kírun ìwọ̀n ọ̀rá yà ni ó kí ní ọ̀rùn náà ẹ bẹ́ẹ̀ wá lẹ́yìn àárẹ̀ náà àárẹ̀ ní ìbẹ̀tẹ́ ní oṣù lásìkò rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n lágbára àti dúró kírun ó lè jẹ́ pé yóò máa pé nìkan àbí kejì ó lè ṣe tàfíìfù kó kírun yẹn fúnfún yẹn kó mọ̀jẹ̀ ogun tó nǹkan ṣùgbọ́n pẹ̀lú gbọ́dọ̀ àti pé ìlágbára àti dúró yẹn bá wà fún kó dúró kí ni o. ṣèkà hmm. ni tó jẹ́ pé ọlọ́rẹ̀ òun ni wọ́n hmm. dàpọ̀ àárẹ̀ tí wọ́n ń ṣe òun tí ó jẹ́ sábà jẹ́ kí n dúró pọ̀lọpọ̀ ìwà níbi bẹ̀rẹ̀ láti pìlẹ̀ fún un pé pìlẹ̀ yẹn ni pé ọ̀sán lè kọ́ ìmọ̀ ni. Hmm. owó tí wọ́n ti fẹ́ kírun ó kírun lẹ́yìn tí yóò dúró ni ó dúró kírun ni náà fi ìpìlẹ̀ bí kí o dúró kírun ṣùgbọ́n hmm. ẹjọ́ bí ìpìlẹ̀ náà tó tí bá ti dúró kírun lẹ́yìn ṣùgbọ́n náfìlà ń tẹ̀ ẹjọ́ bí ọ̀rọ̀ ti ẹjọ́ bẹ̀rẹ̀ àti bá àti fẹ́ńjọ́ ní hmm. ma pé náfìlà ní tí ẹ bá dúró kílẹ̀ náà ní pé kí o dúró kí ṣùgbọ́n hmm. tí ẹ bá yọ láàfíà tí ẹ sì lágbára ìyẹn lè jòkó kírun ṣùgbọ́n tí ẹ bá jòkó kí ni èèyàn gba ìlàjì láàdá ìtí ẹni tí ó dúró ṣọ́gbà ìbà ní ìyẹn lọ́la tí a ti kí lórí dúró ọwọ́ àjòkó kí ajé tó lájì láàdá ìlàjì ẹ̀sán rẹ̀ ní ọgbà báwọn ìlàjì láàdá ní ọgbà báwọn ṣùgbọ́n tí ọba ti sí pé àtọwọ́ arẹ́yìn tí ò lè kí ayé tó ń gbà wọn ló lè ṣe pẹ̀lú àwọn nǹkan mi á sì rí pé ìyàwó ìṣọ́jọ́ ọlọ́hùn tí ẹlẹ́ni àmì tó ọ̀sẹ̀ pẹ̀lú náfìlà wọ́n sọ ọ̀nà táwọn hmm. ni orí ìdúró ti rùkú orí ìdúró kalẹ̀ orí ìdúró àní ìdúró ẹlọ rùkú yóò fi lọ sókè ẹlọ forí kalẹ̀ ẹgbẹ́ bá ti máa kẹrùn ẹgbẹ́ bí n sábà yára dáhùn. ọ̀nà kejì yóò jòkó náà ní olùjòkó ló ti rúkú olùjòkó ló ti ṣe ìforíkalẹ̀ pẹ̀lú pé bóyá tó wà lágbàá ti foríkalẹ̀ yóò wá sí lágbàá yóò ṣe yìí náà ọ̀nà kẹta ni wípé káàdì ọ̀sán náà kó àníyàn kánídì olùjòkó láti fi kírun náfìlà tó bá wá kú àbí àyà di mélòó tí ó rá níbi fèrè kúrò àníyàn ìṣẹ̀wà nàró yóò wá kú bá kú bí àyà tá àti àbẹ́yà fọ́ ti rá níbi fèrè kúrò àníyàn ìṣẹ̀wà nàró yóò wá kí àyà òun ní orí nàró ẹsẹ̀ wá rúkú ẹ̀rọ foríkalẹ̀ tẹ́lẹ̀ kẹrin ni pé àníyàn ìjòkó kí tó bá tó àsìkò tá Hmm. wọn àná rí àfi bí àti máa ti àfi kiri gbogbo àwọn nǹkan yòókù nígbà tó dúró rẹ nìkan ní ọlágbára àti dúró ń bẹ̀wò hmm. ayé tó wọn náà nìkan láti fọwọ́n bí àdéhùn ti ẹ̀bà wọn náà fọ́sẹ́ ni pé sọ́lẹ̀ kọ ìmọ̀ tó wá ti fẹ́ kírun kí o kórè pọ̀ kírun lórí ìdúró ni o. Hmm. ayé tó ń tẹ́lẹ̀ gbé yẹn kórè lórí ìdúró bọ́ síbò míì ádámùlẹ̀ ṣètò àní àníbẹ̀rẹ̀ pé wọ́n ń àní ìpele kejì ló níbi ọ̀ranyà fún ẹni tó bá rẹ̀ tí ọba lágbára àti dúró wọn hmm. mọ̀ pé ìmọ̀ kọjọ wípé kò tí ẹni ìdúró pẹ́rẹ́pẹ́rẹ́ ni àti tó bá dúró ìnira yẹn pọ̀ gan-an àti tó bá dúró wọ́n ṣe sábà bí tí àìsàn rẹ̀ yìí bèèrè kò ní jìbìtì lọ ẹgbẹ́ àwọn nǹkan báyìí ò lè mú dúró hmm. àbí ó lè mú jòkó bẹ́ẹ̀ náà làwọn nǹkan mẹ́rin tó lè mú yàn jòkó bọ̀tí aláàrẹ̀ gẹ̀ẹ́sì ni àárín sọlọ́wọ́ nígbà mí dúró ẹgbẹ́ tó kù ní kí aláàárẹ̀ ojókòó láti fi kírun hmm. tí wọ́n ti wọ́n jókòó pẹ̀lú nígbà wọ́n lágbára sọ pé wáyé làmùtọ̀ sẹ́sẹ́ fàkọ àyè tó bá ti lágbára fàkọ àyèdàn kó kí lórí jókòó ni o. a jẹ́ pé èkí lórí jókòó yẹn wá ní ànábí ọ̀sàlàyé wọ́n lọ fún àṣàlàyé bá orí jókòó ní orí jókòó mbẹ́. wọ́n ti fẹ́ dáwọn olùmọ̀ ní àlẹ́ mọ̀rọ̀mọ̀sọ̀lọ́ ọ̀nà ìgbà tó bá gbà ròyìn lọ́rùn ọ̀nà ìgbà jòkó ẹnu tí kàn máa fẹ́ mẹ́rin pé òun nífẹ́ lọ́lá jù tí hmm. kéèyàn jòkó bá a ṣe máa jòkó pa afẹ́ jòkó gbẹ̀yìn hmm. lórí ọ̀ràn yẹn onífẹ́ lọ́lá ni àbí kéèyàn jòkó ní mọ́ta ọ̀rọ̀ bẹ̀ àní kéèyàn kẹsẹ̀fẹ̀ àní kò wá sọ kéèyàn kẹsẹ̀fẹ̀ wọn ni mo wá lọ́lẹ́ jẹun tí ara kẹta méjì báyìí hmm. tí àní orúkọ kìnnìwà ní ẹgbẹ́ kejì àyíkó jòkó yẹn ni mọ́ta ọ̀rọ̀ bẹ̀ àní ani ọwọ́ níbi àdísì méjì tí àwọn ìṣẹ́ àwọn ọlọ́hùn tààlà nípa níbi ojú òkú ọ̀rẹ́ tó lọ́mọ́ta ọ̀rọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ abdullahi bin umar náà fún náà jùkú bẹ́ẹ̀ ẹ̀ka náà lọ sí pé ìyẹn ní ti ń lọ́lá ju ìyẹn tí ìyẹn bá le jò ó hmm. àní tó bá tó bá rọ láàrin lọ́rùn bẹ́ẹ̀ bó tó bá ti rọrùn yìí tó bá rọ lọ́rùn jù nínú ìjòkó yẹn ni kó jòkó torí bíi sárébi sọ̀tọ̀ fún yàn lọ́rùn bíi àtúntò pé wà á fàyẹ̀ làm tẹ̀sẹ̀ àìdàn tó bá ti lágbára ti dúró sáàrí pé o jòkó láti fi kí ẹ̀rọ ni. làní lẹ́yìn ìgbà tí wàá tó wá lágbára àwọn ayẹ́pẹ́jòkó òun gan ni ẹlẹ́kejì adẹ́jòkó wá ní àfàmìsọ́lẹ̀ tó lágbèjì tó lágbà àti àníyàn ó dòkó kí ni ṣùgbọ́n lágbára àti lọ forúkẹlẹ̀ adẹ́jọ́ yóò kó lórí dòkó tó wá ní forúkẹlẹ̀ yóò forúkẹlẹ̀ gẹ́gẹ́ mẹ́ ṣùgbọ́n tó akẹ́kọ̀ọ́ bá tó wá lágbára àti lọ forúkẹlẹ̀ lórí dòkó náà adẹ́jọ́ yóò kẹsẹ̀ ìmáwò yóò kẹsẹ̀ ìtọ́ka adẹ́jọ́ yàní yóò kẹjẹ́ kẹ́ tó ìforúkẹlẹ̀ yóò lọlẹ̀ ju ti àsìkò tó fẹ́ rò kó lọ adẹ́jọ́ ti lórí dòkó tó ti kakọ̀rọ̀ à tó ti ṣe tó fẹ́ ṣe tó fẹ́ rò kó yóò kẹsẹ̀ díẹ̀ wọ́n ti rò kó yóò kà àwọn àkàrò kó náà yóò kẹsẹ̀ gbogbo yóò tún wá lọlẹ̀ díẹ̀ fún fẹ́ foríkalẹ̀ inú rẹ̀ àti foríkalẹ̀ wọn ni owó tún wá lọ yóò tún bẹ̀rẹ̀ díẹ̀ yóò tún tẹ orí rẹ̀ yóò tún bẹ̀rẹ̀ díẹ̀ ju òun ni pé téèyàn bá wà ní jòkó tó bá fẹ́ kírun tó fẹ́ kẹmẹ́ni. Eh, tó bá ti jòkó tó ka fátíà tán tó ka sóra tó wá fẹ́ rùkú tí o kò lè dìde tó bá rẹpọ́ wà rọ̀ láti dìde láti dìde fún wọn ó lè dìde kó olùkó láti máa kó tó fi oríkà tó bá rẹ pé kò lè rọrùn ìjòkó tó ti kafáta náà yóò àtẹ̀lẹ̀ lọ díẹ̀ jẹ fórùkú tó bá rẹ pé gbóṣe bá rẹ forí kalẹ̀ tó bá rọrùn láti forí tó bá forí tó bá lágbára rẹ̀ àti ṣe kó ṣe ní ìpínlẹ̀ rẹ̀ mọ́tọ́ wáyé pé kọ̀ bá lágbára láti ìzùkú àti foríkẹlẹ̀ náà ìjókòó náà yóò ti rùkú ìjókòó náà yóò ti foríkẹlẹ̀ ìforíkẹlẹ̀ ọwà lọlẹ̀ ju ti rùkú lọ èyí táyẹ̀ máa wá ṣe ń kọ́ tí ó gbé pẹ̀ sínú kíní kàwá ìṣọ́ mọ̀ forí bá. yíwọ̀n nípìlẹ̀ yíwọ̀n nípìlẹ̀ lẹ́tí àtàrò ní wa tó ní hmm. àníbàṣọ́ lọ kí ẹnìkan tó rẹ̀ bọ̀ àníbàṣọ́ pé kò kí ń ṣe àníbàṣọ́ lápé ọ̀kan náà sọ̀hábà ni. ọ̀kan hmm. náà pé ó rí tí àní ó gbé kílò lọ́wọ́ àti gbogbo àti máa forí kan ọgbà níbi ìgbà sọ̀nà àti ẹni ẹni ẹgbà sọ̀nà pé fífẹ́ ní ìbàkọ́ọ̀lì bọ̀ wọ́n tó ló tó lókùtà níbi tó yọ àníbi tí lórí ìjòkó ni tí lórí ìjòkó títí wáyé pé èèyàn olè ṣèyàn àti kí èèyàn súnmọ́ àwọn tó lè àbúkẹ́ ìlú súnmọ́ ara gẹ̀nà tọ́kẹ̀tì bẹ́ẹ̀ forí kan láì dé lọ́kàn ni láti kó sí pilẹ̀ fún ẹ̀rọ díẹ̀ hmm. láti fẹ̀rọ̀ kó wákàtí ní pé ó yẹ kí gbóòrú sókè hmm. tí àkótó kò lórí òkú ni hmm. ìforí kan lẹ́wẹ́kà tó lọlẹ̀ díẹ̀ wọ́n lọlẹ̀ díẹ̀ ju ti èyí tó fi ọ̀rọ̀ kó yẹn jù lọ náà fi gba àwọn alhamdulillah ó ti ti àwọn tí ó yẹ kó ṣe tọ́nà nìyẹn láti ẹ̀mí ẹ̀rí ọ̀pọ̀ mẹ́rin dáadáa pẹ̀lú àwọn abẹ́jẹ́ ń ṣe òun àpò yóò ní gbèsè ni ìgbọ́n yóò dákẹ́ yẹn náà nígbà tá a àwa wí pé bí ìjọ wọn kí wọn pé ara wọn ò mọ́ òun ò ṣe àbí òun ò rí omi tó fi tàlù àlá àbọ̀n tó ń rí pẹ̀lú òun ṣe tàyámọ́mù yóò àmọ́ jẹun pọ̀ yóò máa jẹun pọ̀. olùkọ́ tó wákàtí wo àwọn ọ̀nà ìgbà tó gbà kí lóyún sẹ́yìn eh. láwà bọ́ sí bí olùkọ́ tó ṣàbílẹ̀ gbà kí lọ́lọ́rọ̀ láàyè àbí eh. lẹ́yìn gbà tí tó fà kọ́ ìrẹsì àti lágbára ìjòkó tán hmm. àní mi ní fa alẹ́ jẹun àní kófí àrọ̀ kófí àrọ̀ lẹ̀ kófí kì hmm. ìwà tí àlélẹ̀ fi kí òun hmm. àní àbáwo pé àlélẹ̀ kan dákọ̀ ha ni ó lè jẹ́ tó bá lágbára rẹ̀ wọ́n hmm. ti wá tí wọ́n lágbára rẹ̀ tán kó ló ti apá hmm. apá kejì náà ìrọ́sà lágbára ni kó fi kí nínú ọ̀nà méjèèjì àtà hmm. àwọn fèrè ziyara yẹn tó wá ní ọdọ ọmọ mìíràn sáré pé kẹwàá tó wá lágbára ti kàílẹ̀ náà ọmọ ìfẹ́ lọ́kọ̀ àní kó kọ́tà kàkà ìmọ̀lẹ̀ ìpín èyí tó bá gbogbo ọ̀nà kò ní ìdọ́gba gbà lọ́rùn jù bí aláàárẹ̀ mi ti ibi tó kọjú sínú yóò ti máa ṣe kọ̀ọ̀kọ̀ ní ìgò nídìbò ní ìwò nídìbò wá dààmú ara dọ̀rú ara àwọn dọ̀rú ọ̀bẹ̀ tó lágbára nìyẹn tí gbogbo àní tí bá ń kí báwọn tó wájẹ pé kò sí bákan wọn lánàá ní ìrànkà wọn níbi lọ́gbà wọn níbi kálábà kọjú sí hmm. àtàwọn ọwọ́ hmm. rẹ̀ ọ̀nà ká àbọ́dà kejì bí ìrọ̀lẹ́ fún òun ní kí o lọ́wọ́ ní kí o àfikọ́ bá ti bẹ́ẹ̀ lọ́kùn gbà tí lọ́kùn bá ti káyọ̀ wá pẹ̀lú ẹ̀rọ àbísáyé wọ́n sálà rẹ̀ tó bẹ́ẹ̀ kírun pẹ̀lú báyìí náà mm. ayébúta ti ń sàlọ̀lá lónìí ìjà lọ́lá títí ìyẹn tó wá lágbára rẹ̀ pé ọwọ́ bẹ̀rẹ̀ náà látò kí náà ti bẹ̀rẹ̀ náà ọ̀rẹ́ yẹn sọ pé kọ́ máa dúró wà ní dúró tí wà ní dúró kàkà àwọn tó kù bẹ́ẹ̀ náà wà ní pé ọ̀rẹ́ ẹ̀ sọ pé ẹ̀lẹ́yìn lórí ti lè lágbára rẹ̀ lọ́kọ̀ lágbára ti lè lọ́bẹ̀ kọ́ ayé ìjọba gbé mi wá ayé ìdájọ́ omi tí ò lágbára omi náà nù torí pé kò rí ibi lọ kò rí ibi tí ó ti gbé omi láti sàwọ́lá kò rí igbó fún ayé hmm. tó bọ́ sí di ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì hmm. wọn ni kò ṣe àtàyàmọ̀ hmm. lọ́lẹ̀ ilépẹ̀ sọ́kọ́ lágbára rẹ̀ yóò sì kò tún wá lágbára àti sẹ́kọ̀ọ́ ìrìsì kò sí ríbi lọ́wọ́ anígbàrá tó bá rí èèyàn gbé ìtẹ̀wá fún un ló sá gbé ìtẹ̀ fún ọjọ́ fún wọn sórí kan òun tó bá gbé rí èèyàn gbé ìtẹ̀wá tó fi ṣe tàyámọ́mù kọ́ bá gbé ìtẹ̀wá tó fi ṣe tàyámọ́mù báyìí. Eh, eh, ẹ̀ẹ́dàgùn lábẹ́ abala tàyámọ́mù yẹn torí kí àwọn yòókù lè jàǹfààní dáadáa bó òun sì ti tàyà múmù ó yẹ pé yóò mọ̀ fún ọkàn yìí pẹ̀lú ìgbà tí ń fọ́ ọkọ mi gbogbo ọkọ̀mí tí sàlù alábẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ ní mímọ̀ tí ó ti tàyà múmù máa yóò rà kẹwàá àṣàlàyé lẹ́yìn náà àwọn nǹkan tí a lè lò ti tàyà múmù náà ètí nìsí wọ́n máa rò pé bóyá ìpẹ̀lú kan àbí ẹ̀lómi lè rí gànmẹ́ irú gànmẹ́ yẹn ló ṣe tàyà múmù ètí nìsí àtọ́lápẹ̀jú mm. ẹrú dáfẹ́sẹ̀ tìyàmọ̀ ìfọwọ́lẹ̀ ọ gbajúmọ̀ lọ́pọ̀lọpọ̀ apájú lọ́ra àwọn ọ̀dọ́rán ní fi ìfọwọ́lẹ̀ méjì mm. wọ́n fọ ilẹ̀ àkọ́kọ́ mm. wọ́n fi wọ́n gbọ́ra wọ́n fi wọ́n fi wọ́n fi pa owó tí wọ́n fi apọ́wọ́ ni wọ́n fi padé ìgbọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n fi bọ́ ojú bọ̀ èyí tí ó lọ́làṣà ẹ̀rọ náà fi ìfọwọ́lẹ̀ kan náà níbi fún tìyàmọ̀ ìyẹ́fọ́ hmm. gba ọba yìí àti kí wọ́n fàtẹ́gùn sí àti tí ó yí àwọn tí ó lè lẹ̀ mọ́wọ́ tó yẹ kó lè sèyàn sùn táwọn àti máa fi bọ́jú ó lè àyè tó fi kúrò ń bẹ̀ hmm. lẹ́yìn ìgbà yẹn wá ní èèyàn fi bọ ojú èèyàn fi pa ọwọ́ méjèèjì hmm. àbí kí ẹ̀kọ́ fi ọwọ́ méjèèjì kí wọ́n fi bọ́jú wọ́n lọ bí kò sí àní aláwọ̀ rẹ̀ wáyà tó gbá pé ọkọ̀ fi bọ́jú kó tó pawọ́ wọ́n fi pawọ́ kó tó bọ́jú bọ́ ó dà ń gbé dàní pé ẹnu ọrùn ọwọ́ nìkan ló ma. wọ́n ti kọ́ sí ẹnu ọrùn ọwọ́ nìkan nìyẹn fọwọ́ yẹn pa ẹ̀yẹ́ sì lè bọ́ ojú yẹn àtẹ́lẹwọ́ tí o sì yóò fi pa tẹ̀yìn ọ̀tún yóò fi pa ẹ̀yìn òsì nígbà ní yóò fi pa ojú ẹ̀. báyìí ìbáàjújú lọ́kọ́ bọ́ ìbáàjẹ́ ọlọ́kọ́ bọ́ náà fi méjì lọ́nà méjì jẹ́ àwọn ìbáṣílẹ̀ iṣẹ́ náà tó lè jẹ́ ìpẹ́ o lè jẹ́ àwọn òkúta tó jẹ́ pé ìkìlẹ̀ gẹ́gẹ́ rẹ̀ òkúta tó kù láti ní ilẹ̀ ní ìpẹ́ náà láti ní ilẹ̀ gẹ́nà kò fúta akọ́ ní ọjọ́ àbíyànjú ẹ̀tẹ́kùn ló pàbò àti tó áṣẹ́ jọmọ gbogbo àwọn èèyàn yẹn lè fẹ́ ìbá àti jẹ́ tó irú granite tó granite àtúgbò náà ṣe ṣe ìdẹ́rẹ̀ òkúta ní ẹni tó bá jẹ́ sí pé bóyá àwọn aróko tí wọ́n ń gbọ́ wà pé bóyá ìgànnà tiwọn àwọn ìjọba alámà ni ó sì sọ pé ó kú sọ́kùn ìjọba àdúgbò òdìsí náà ó sì gbọ́dọ̀ àdúgbò òdìsí ó kù náà. òkè bóyá àwọn ìwé ìgbó àwọn ti rẹ inú rẹ ní. òkè wọn yóò ti rẹ inú rẹ bọ rárá lè fúnra bóyá jẹ pé bóyá ìgànnà tí wọn ti ṣe bóyá àmà tí a máa fi mú ọ̀rẹ́ ìjọ ìjọ ọ̀rẹ́ ìjọ ọ̀rẹ́ ìjọ ọ̀rẹ́ àyẹ̀fẹ̀ ìlànfààní àti ìrìnlẹ̀ ní ìlú láti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀yàmù orí pé kìlẹ̀ bá ti gbé láti lẹ́lẹ̀ náà láti fi àti fi máwùn tòmọ́ ìtura jẹ́ kẹ́ bóyá àtẹ̀rẹ̀ nẹ́sìmántì ẹ̀dọ́kùnrin àti wọ́n ti sáìzẹ̀ àti bíbẹ̀ yẹn náà pé àwọn yóò ti di àtìkọ́wọ́bọ̀ mọ́ náà pé àìlẹ̀ tí ó ń ṣe ìyámọ́mù wọn báwọn ní sábàlágbà ṣe ìyámọ́mù àti pé aláàrí ó ṣe báwọn káwọn fọ́ wípé kò wá rí bíábí jáde sí kò rí ilẹ̀ tó fi lè ṣe ìyámọ́mù orí bẹ́ẹ̀dì ni kò lórí bẹ́ẹ̀dì ẹ̀gẹ́ tó súnmọ́ wọn ìsáwà àyíwọ̀n ìsájì àti bẹ́ẹ̀ lọ kò wá tó wọ́nà míì kò sílẹ̀ nǹkan tó bá mú tó fi lè ṣe ìyámọ́mù wá ayé tó rú ẹni báwọn ni wọ́n rẹ̀ pé wọ́n ṣe lágbára mọ́ náà ni kò ṣe àní hmm. kó kírun yẹn pẹ̀lú gbogbo kò ní ìṣẹ̀tọ́ báwọn kò lè wà

bọ́yá lábára yìí náà a rí pé iná sọ̀látà kaná tí aláàlùmọ́mì ní na kìtà bá ní òkúta àtẹ́ntó lálàáfíà àtẹ́ntó lálàáfíà gbogbo náà ló kó sínú tára ẹ̀ bá lágbára tó lè máa irun tó lè máa pàrọ̀ méjì pọ̀. náà ẹ̀rọ àpò ìlú tiwọn nù. sàtó bí ní ìpìlẹ̀ tó dẹni pé sànù kíkẹ́ lásìkò kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan. ṣùgbọ́n tí dọ̀rọ̀ bí bá wá gbé délẹ̀ pé ah, àwọn ìyá ní àárẹ̀ yìí lágbára hmm. kó bá fẹ́ kírun igan wàhálà ni òkùnkùn ọmọ kì ni hmm. orí ìyẹn ní Islam tó sẹ̀bẹ̀ bá fẹ́ kí orun bẹ́rẹ̀ àti áfírí yóò kà wo àsìkò. Hmm. wọ́n tọ́rọ àrùn tó wá ti kí àyílá yóò kí ara fàájúlá náà ni ìbáyẹ̀ pásíkò àyílá ló tún kí méjèèjì àdékòtò lọ àyílá ara ti kí tó jọ wọ́n bẹ̀rẹ̀ lásàrí báyìí kọ́kà kí owó ìkórè tó kí asúrò papọ̀ ní àsìkò wọn ọláfààní yẹn bẹ́ẹ̀ ni mọ́gíríbì àti ìṣáyì náà ọláfààní àti kí wọn náà papọ̀ lásìkò kan náà nítorí kọ́nà òkú àníkó lè bá jẹ́ ẹ̀jẹ̀ fún gbogbo ìgbà tí ìnáwó bá ti mọ́ báyìí ọlọ́wọ́ mọ̀ sọ̀nà abáyọ̀ nàbáyọ̀ mẹ́lẹ̀ yìí tó bá alágbára kẹ́kẹ́ lórí ẹ̀kọ́ ẹ̀ pé bọ́kẹ̀ ti tẹ́lẹ̀ náà ni kọ̀láfà kọ̀lálọ̀ kọ̀lálọ̀ láti orí kẹ́kẹ́ sí bọ́kẹ̀ hmm. máa fi ẹ̀mí lọ́wọ́ fi bá ọ̀nà ẹ̀lọ́rà ni ní wọ́n fẹ̀mí kí lọ hmm. àní ìdí wọ́n fẹ̀mí kí pẹ̀lú pé ẹ̀mí rẹ̀ ni wọ́n máa sọ pé wọ́n fẹ̀mí ka sọ̀rọ̀ títí wọ́n fẹ̀mí ka sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa fi ẹ̀mí ka fásíà sọ̀rọ̀ lẹ́yìn gbẹ̀dẹ́fẹ̀ ní òrùkú rẹ̀. tí wọ́n hmm. bá tún lè sọ̀rọ̀ ní ẹ̀sìn bá lè sọ̀rọ̀ ní kọ́mọ̀ fẹ̀mí ní gbogbo ẹ̀. wọ́n tẹ́ kó bá lè sọ̀rọ̀ eh. tó àbúrò lórí kí wọ́n tẹ́lẹ̀ náà ni eh, yóò ka fásíà rẹ̀ yóò ka hmm. sọ̀rọ̀ rẹ̀ kàlẹ́ yóò yóò rùkú yóò fẹ̀mí rùkú yóò lè máa ka náà yóò bọ̀ sẹ́ni gbogbo pé ní ojú kẹrin wà wíṣìmọ̀ tẹ́jọ̀ náà nígbà tó lè lánà wọn àti sọ̀rọ̀. tí ọba tó lágbára ti múfù rárá olùgbọ́n yóò fojú rì tí ọmọ fèyà ń lò lójú kọ́kọ́ lójú tó tí ọba lágbára àti tẹ̀ mm. àní pé kó fi ojú rẹ̀ kó fi ojú rẹ̀ sí mm. àdékọ́ máa fi ọkàn sí àgbàlagbà sí náà tó sáàmù gbà ọláyè yìí gbòòrò mm. àwọn nǹkan yìí. ọlọ́run ọba sẹ́yìn lẹ́sọ̀rọ̀ rẹ̀ mo tó bọ́yá ká fáwọn èèyàn láyè orúgbọ́ra nǹkan mìíràn ń bẹ̀tẹ̀ pé yọ́mọ̀ jẹ́ lọ́kàn ní pàǹkan yìí tí wọ́n fẹ́ béèrè pé ẹ̀mí lè lè má lọ síbẹ̀ táwọn bá béèrè yóò lè jẹ́ kí wọ́n lè kẹlẹ̀ rí yanjú fún wa. a ti ojú ìpínlẹ̀ káwọn pèsè nọ́mbà zero seven zero three one five zero one two five six zero seven zero thirty one fifty twelve fifty six. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Na'am, ya raza. Hmm. Àmín. Hmm. Àmín. Jazakumullah khair. Ìtàn kẹrù tó ọdún báyìí náà, àwọn tí wọ́n bá wà pẹ̀lú aláàrẹ̀ láti tó eh. fi rẹ̀, àwọn náà láwọn ojúṣe tí wọ́n mọ̀ sí ọdún rẹ̀. Wẹ́n hmm.

ìfẹ́kùn ah, lọ́kẹ́ ní sókísókí hmm. náà pé àwọn gbogbo àwọn ìdájọ́ tí ń bẹ ń bí ẹnu ọ̀ràn yàn pé yàn gbàgbé èyàn ó san kọ̀bùlé àbí bẹ́ẹ̀ àdí bẹ́ẹ̀ ló ti wà ń bí ìdájọ́ náà náà o náà kankan náà ni. ìyẹn pé kọ̀bùlé wà ń bí násìlà àbí náà kọ̀bùlé wà ń bí ìbàdí wà ń bí òun náà ah, ah. tí ẹ bá dára sọ kí yàn san kọ̀bùlé bí hmm. ọ̀ràn hmm. yàn tí ẹ bá dára bí násìlà ni yàn òun ni ẹjú wà lórí nípa ẹ̀sẹ̀ ajíkébí ló tún gbàgbé lórí ọlọ́run nípa ìrìnà kíkí mọ́gbìbì àti yásì jẹyẹn jásì ọtí ara wọn tí a ń kí mọ́gbìbì lọ sí àkọ́kọ́ jásì náà náà yóò kí mọ́gbìbì. nínú àpẹẹrẹ kọ́ bá wọlé bá wọn tọ́jú kí mọ́gbìbì lọ fẹ́ wọ́n kí jàmáà eh. ilẹ̀ gẹ́gá tí wọ́n ṣe bá wọn kí àti kókó mọ́dá méèkì mm. ìgbà mí àmì sí ní ìfàníyàn yóò kíra wọn ní pé sábà máa ṣe bọ̀ ó lè fi kíra wọn ṣùgbọ́n nígbà mí inú ìpìlẹ̀ apájọ tí mọ́ mọ́lẹ́kì máa ṣe lójú lọ́wọ́ kọ́ wa rẹ̀ ọ̀dọ́ ni mọ́gírìbì rẹ̀ sọ wá kí àfẹ́rí ló tún wá fún magribi kì padà. yóò tún wá fún magribi òkè. bọ́tà kọ́ máa yapa ìmọ̀mù. kọ́ máa yapa láti fi jẹ́ kọ́ máa yapa. mọ́tọ́ wá jẹ́ pé ó fẹ́ tẹ̀lé àwọn afáàfẹ́. àwọn afẹ́mi hẹ́n pẹ̀lú kókó fàníyàn àfẹ́rí eh, wọlé. wọlé nínú àfẹ́rí wọn bá ka sálámà magribi báyìí yọ̀ọ̀sẹ̀ wà nínú àríyó kẹyọ kẹsì jẹ́ kó tó kí mẹ́ráka mẹ́rin ni ti àfẹ́rí mẹ́ta sì ni ti magribi lọ́dọ̀ àwọn kì yọ̀ọ̀kan náà àríyó kẹyọ kẹtó kù lẹ́yìn bá yọ̀ọ̀sẹ̀ wá sí magribi. èyí ká gba ìpè ìkẹ́síkú. hello. wa alaikum salaam. Nígbàtúnmọ̀ ìkú bí àwọn ọ̀tọ̀fẹ́ sọ̀rọ̀ lánàá ká máa bóòlá sí bomi fẹ́nu, àwọn bá jùlọ bí i ìṣẹ́gbùgbùgbùgbù jù àníyàn tí ó pé mo ń fi lè máa takiri sọ́kàn wa nú àwẹ̀ ká sọ̀rọ̀ fún un hmm. àìpé irú ọ̀nà náà sì ní pé lápèjú àsìkò dábà bomi sẹ́nu kọ́ láàmà fọwọ́ gbòòrùn ìpìlẹ̀ ẹ̀ńgẹ́ ní ká rorin kápẹ́ ìbọn wá rorin náà mi sọ pé èèyàn tẹ̀lé fọwọ́ fi gbogbo yíwọ̀n ní látàwọn sọ pé ká tó bẹ̀rẹ̀ lọ́la ni tí wọ́n á fọwọ́ sẹ́yìn yọkàn yọrùn rìn yọkàn èèyàn gbomi jùgùjùgù lẹ́nu lásán ti bomi kátà bùsọ́wọ́ náà láti yọ láti fomi sẹ́nu wọ́n láti fi pa ìmú ìyàpọ̀tọ̀ yìí láti pa láti fa omi sí imú omi ọwọ́ kan òun láti yọ ẹnu ayé fífa mi sí mú àwọn àti bẹ́ẹ̀ lẹ́nẹ̀ta wàhálà ti mú àti ẹnu àmọ̀ sí papọ̀ ni. ẹ̀zọ́ kò mọ̀ lọ kí ọ̀rọ̀ ọlọ́run kò bá ṣe ẹ̀lẹ́kọ̀ tó a ní èrè jùbá yìí lọ lónìí títí di ọ̀la tí a tún máa pàdé tá a bá ní ìbéèrè kan sí méjì àbá fẹ́ dá sétò kápẹ́ sí nọ́mbà yìí zero eight one sixty thirty nine eighty four twenty zero eight one sixty thirty nine eighty four twenty آه، أما هنا قوم الدين عبد الرحيم أتشي وعبد الرافي أمين الله لأن عبد الرحيم في سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله